mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà akọrin ẹ̀mí nì Lánrè Tẹríba Àtòríṣe òní ó ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò orí òkè Síónì ti ọdún 2021 Lánrè Tẹríba Àtòríṣe ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ẹni tí ó jẹ́ kí gbogbo ètò tí òun là kalẹ̀ fún ọdún 2021 kẹsẹ̀ járí ó fi àwòrán tó ń ti fọ́nrán fídíò èyí tó rẹwà sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fara hàn níbi ètò náà fún ti ọdún 2021 ó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ fún àṣeyọrí ètò ọlọ́kan òjọ̀kan ti ọdún yìí ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ìbára onígbàjámọ̀ pẹ̀lú bọ́wọ́ àṣẹ gbogbo orí òkè tí mo ti gùn láyé àṣẹ tí ń ṣiṣẹ́ lágẹ̀lú àṣẹ tí ń ṣiṣẹ́ lẹ́yìnbó àṣẹ tí ń ṣiṣẹ́ lẹ́lọ́hùn kọ́lé. ẹ gbọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbé ògo wáyé ẹ máa rí ògo nílò wá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí akọrin ẹ̀mí ni ọdún ayọ̀ òkèdìran kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tí olódùmarè jẹ́ kó bá a lókè èèpẹ̀ ọdún ayọ̀ òkèdìran ló fi àwọn àwòrán rẹ̀ tí ó rẹwà sórí ìtàkùn ayélujára náà bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ dáadáa ni wọ́n máa ń sọ wípé ó fẹ́ràn àwòrán púpọ̀ ṣùgbọ́n ní àsìkò yìí tó ń ṣe ọjọ́ ìbí ó tún fi àwọn àwòrán ọlọ́kan ò èyí tó rẹwà láti kí ara ara rẹ̀ kú oríire léyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára máa sọ wípé àṣeyìí ṣàmọ́dún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlú mọ̀ọ́ká òṣèré Fẹ́mi Adébáyọ̀ òun ni ó ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ alábàṣiṣẹ́pọ̀ rẹ̀ Ọlákúnlé ẹni tí ó fún un ní ẹ̀bùn ọjọ́ ìbí bí ó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ ìbí Fẹ́mi Adébáyọ̀ kò tí ì tó ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn ẹ̀bùn ọlọ́kan òjọ̀kan léyìí tó fi àwòrán tó ti fọ́nrán fídíò bí ó ti tẹ́wọ́ gba ẹ̀bùn náà tí ó sì ń yẹ̀ ẹ́ wò wò tó ń ti àwọn ọ̀rọ̀ ìwúrí tí wọ́n kọ sínú rẹ̀ léyìí tí bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó fún ní ẹ̀bùn náà wípé ó ṣe é tí àwọn olólùfẹ́ Fẹ́mi Adébáyọ̀ pẹ̀lú lórí ìtàkùn ayélujára ń sọ wípé ẹ kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí àṣeyí ṣẹ̀mí. Oh, this is nice. All right, guys, I got this from my manager this morning. Lapin ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Rónkẹ́ Oṣòdì Òkè ti darapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń lo ìtàkùn TikTok láti bá wọn ṣe èyí tí ó lékè téńté ní orí ìtàkùn ayélujára èyí tí ó jẹ́ orin tó gborí ìtàkùn ayélujára kan tó sọ wípé zazuzẹ ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. zuze okotuwaze i'm on my way to ìlú àwọn oṣù wá you know so love are you mad or something na mi gẹ̀ẹ́sà azù wèrè oníjó ń jalè wèrè olórin pizza pizza wèrè oníjó ń jalè wèrè olórin ẹ̀ẹ́rì bó ti zẹ́ o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀dọ́mọdébìnrin afúnfèrè ni Tèmiláyọ̀ Abọ́dúnrin ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olódùmarè àti lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pàápàá jùlọ ìlú mọ̀ọ́ká olórin Simi ẹni tí ó fún ní àǹfààní láti ṣeré lórí ìtàgé rẹ̀ níbi ètò rẹ̀ èyí tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe láìpẹ́ yìí Tèmiláyọ̀ Abọ́dúnrin ló sọ wípé òun fún fèrè òun láti fi kọ orin dùdùkẹ́ tó sì fi fọ́nrán fídíò ibi tí ó ti ṣe èyí sórí ìtàkùn jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré Mercy Johnson òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé òun àti àwọn ìdílé òun àwọn ti ra ohun ọ̀sìn tuntun bí ó tilẹ̀ jẹ́ wípé ajá funfun ni wọ́n rà ṣùgbọ́n ó kọ́ síbẹ̀ wípé àwọn ti ra kìnìún funfun kékeré tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń sọ wípé àwọn fẹ́ràn ajá náà nítorí wípé ó jẹ́ ajá tó funfun ó sì jẹ́ ajá inú ilé. Okay. Eh? So Merry Christmas. So we just bought a new lion. <laughs> just bought a lion. It, looks, like a lion. Yes. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin abiola, Adékúnlé èyí tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbajúgbajà òṣèré ni Túndé Owókòníran wípé ó ṣe é fún àtìlẹ́yìn rẹ̀ gbogbo ìgbà àti fún àṣeyọrí tó mú kí òun ṣe nínú ètò kan tí òun ṣẹ̀ṣẹ̀ parí ní lọ́ọ́lọ́ yìí Bíọ́lá Adékúnlé òun ló kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti fi àwòrán Túndé Owókòníran sórí ìtàkùn ayélujára rẹ̀ tó rẹ̀ wípé Tìjání tèmi nìkan ó ṣe púpọ̀ fún àtìlẹ́yìn tí òun ṣe fún mi àti wípé wọn òun ò lè gbàgbé bí ó ti ṣe pàtàkì tó nínú ọpọlọ òun nítorí wípé òun ńlá ribiribi òun ni Túndé ṣe nínú ayé òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká oníjó ni Jemina òun ti ń dáhùn sí ọ̀rọ̀ Rena Omokri ẹni tí ó sọ wípé obìnrin tí kò bá ti jábàálé nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ láti san owó orí rẹ̀ oníjó Jemina náà òun ló wá sórí ìtàkùn ayélujára tirẹ̀ tó wá kọ síbẹ̀ wípé ọlọ́run ṣeun ọkọ òun kúkú ti san gbogbo owó orí òun kódà ó san án ní kíkún bí a kò bá gbàgbé wípé ní lọ́ọ́lọ́ yìí ó ní ọ̀rọ̀ rena ọ̀mọ́kiri gba orí ayélujára kan níbi tí ó ti kọ síbẹ̀ wípé obìnrin tí ń kó bá etí ìjábàlẹ̀ nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ láti san owó orí rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ òṣèré tampan ni wọ́n ti ń fi ìtàkùn ayélujára wọn sọ nípa àṣeyọrí ètò ọlọ́dọọdún wọn eléyìí tí wọ́n ṣe nílọ́lọ́ yìí tí ó sì kẹsẹ̀ járe láyọ̀ àti àlàáfíà ẹgbẹ́ náà ló fi fọ́nrán fídíò oníṣẹ́jú kan sórí ìtàkùn ayélujára wọn láti jẹ́ kí àwọn ènìyàn rí bí wọ́n ti ṣe àṣeyọrí tó lọ́rìn ọ̀kan pàtàkì nínú gbogbo àwọn olùdarí ẹgbẹ́ àwọn àgbààgbà ẹgbẹ́ àti gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ni wọ́n fojú hàn níbi ìpàdé náà eléyìí tí wọ́n sì kọ sí abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àṣeyọrí tó lọ́rìn fún ẹgbẹ́ náà nínú ọdún 2021 tó ń kẹnu bepo yìí ní nọ́mbà ẹlẹ́ lẹ́ẹ̀kínní gẹ́gẹ́ bí a ti ń sọ fún yín pé àkókò ọdún kẹwàá Orísun tẹlifíṣàn ó láṣì wà tí pọ̀pọ̀ ṣinṣin rẹ̀ sì ń gba gbogbo orí ayélujára wa kan nítorí náà ẹ lórí ọ̀fẹ́ láti tẹ̀lé wa lórí ìtàkùn ayélujára wa bí a ti ń béèrè ìbéèrè lọ́wọ́ yín tẹ̀yin pẹ̀lú sì ń fi àwọn ìdáhùn yín sílẹ̀ bákan náà lẹ́ ó máa ní orí ọ̀fẹ́ láti tẹ́wọ́ gba gbogbo àwọn ẹ̀bùn eléyìí tí a ti là kalẹ̀ láti àwọn iléeṣẹ́ àti láti tẹlifíṣàn Orísun fún yín pẹ̀lú nítorí náà ẹ má kọ̀mínú láti máa tẹ̀lé wa nípa ṣíṣe bẹ́ẹ̀ ẹ ó rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn jẹ ẹ ṣe púpọ̀ kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ní àfojúsùn tó dára bí o bá ní àfojúsùn àwọn ènìyàn yóò fojúsùn ìwọ pẹ̀lú àjùwàṣe ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.